ẹnì kọ̀ọ̀kan wa. sábà báyìí afẹ́tíkálukú wa máa fọkàn bá dánilẹ́kọ̀ọ́ yìí lọ. àwọn tó pàtàkì tá a gbọ́dọ̀ mọ́ mọ́ ń pa ìwẹ̀ àákọ́ pọ̀lọpọ̀ rẹ̀ ní tíra yìí. insha allah bàbá wa parí kìtàbù sí àmì láàrin ọjọ́ mélòó kan àápadà tó wá yẹn ju àwọn mọ̀sáì pé kó ṣeé ṣe kí tíra mọ́ mẹ́rù bá láwọn issues tí ò yẹ ká mọ́ mọ́ nípa ọ̀rọ̀ àwẹ̀ àtúwà gbé jáde fún wa ṣòbí ìpínlẹ̀ láì tààlà àṣùbá ìlú ní bá ń ti lọ́wọ́ yìí lọ́la náà àmọ́tọ̀la ní ìgbé náà wà bẹ́ẹ̀ náà ní ìbẹ̀ náà nílé jíjúwe ibi àti níwà sí ọ̀la jìnnà tó làwa wò pé tí bá kọ́kọ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ àtòwòrò bá a bá ti wá rí ṣe tọ̀ yóò já sí pé lẹ́yìn tọ́lá a rí ṣe ààrẹ ṣe kó bá wá di ọjọ́ Tuesday inshallah a wà dá ìdánilẹ́kọ̀ọ́ sí bẹ́ẹ̀ náà lọ́gbẹ́lẹ́ wà ní ìṣá láàrin Maghrib àti ìṣá abọ́wábálà ìṣẹ́ra yìí a fi bẹ́ẹ̀ Tuesday Wednesday Thursday kọ́lọ́ba wa ní àríyọrí ẹ̀ níjọ́ Friday tí wàá dá ọ̀rọ̀ sátidé tí ń bọ̀ insha allah àwọn mùsáìl tó bá wá pàtàkì tá a yẹjú àwọn àyẹ̀bí ẹ̀kọ́ wọn tè lu àdàníyàn sọ́dọ̀ rẹ̀ rèé ọlọ́dà kọ́mọ́tà sí ọ̀rọ̀ fún wa àdàlà ní ẹ̀rí pé dáadáa yìí lábẹ́ sí ìkíláàsì èyí ò làdéyàn tó lọ́wọ́ tó ṣẹ́bi wọn tẹ́wọ́ gbà ọlọ́dà kọ́mọ́tà fi sí wa lọ́sọ̀ọ́ mẹ́jẹ àjọra wa lójúndé mẹ́jẹ àṣekárí ni mẹ́jẹ àníyàn wa padà kó هدايين على القرآن الكريم حسن نعم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم القوم وبعد كتاب الصيام عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقدموا رمضان بصوم يوم ولا يومين إلا رجل كان يصوم صوما فليصوم عن عبد الله بن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فأفطروا فإن هم عليكم فاقدروا له عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة عن أنس بن مالك عن زيد بن ثابت رضي الله عنهما قال تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم ثم قام إلى الصلاة قال أنس قلت لزيد كم كان بين الآذان والسحور قال قدر خمسين آية عن عائشة وأم سلمة رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يدركه الفجر وهو جنب من أهله ثم يغتسل ويسره أي àwọn àhàdíìsì tí a ké yìí ó fẹ́ sọ fún wa nípa àṣìyá àmọ́ lọ àtúnfẹ́ jẹ́ ká máa ń pè ní rọ̀mọ̀dọ́nù tí ń bọ̀ dáadáa. ẹ̀rí ká sọ lórí mímbà lánàá tá fún wa ní àpèjúwe tí wọ́n ń pè ní rọ̀mọ̀dọ́n ti rí ká fún wa lápèjúwe rẹ̀ lánàá àpèjúwe wà á tuntun wá láàárọ̀ yìí náà ṣé oṣù rọ̀mọ̀dọ́n oríire tá a fẹ́ ṣe ń bẹ̀ ló ilé yìí wá ń bẹ nínú ọgbà kan àbá àtọ́jú kó bẹ́ẹ̀ kọ́ kó ń bẹ́ẹ̀ máa bẹ̀rẹ̀ àyàwó bẹ̀rẹ̀ dà gẹ́gẹ́ bí ilé ńlá ni ilé yìí wá ń bẹ nínú ọgbà. ilé náà wá ní àwọn yàrá yàrá ọlọ́kùnrin abẹ́mọ́ àwọn nǹkan tí mo ń jọ wá lójú láyé wá ni o ká ní ti ń bẹ́nu ẹ̀ ní àwọn dọ́là tí èèyàn mọ́ ná. yàrá míì ní ti ń bẹ́nu ẹ̀ òní wọ́n one thousand notes tá a mọ́ ná. yàrá míì rìyáàlì sọ̀rọ̀díyà òní bẹ́ẹ̀ tí èèyàn mọ́ ná. wọ́n rìyáàlì sàwọ́bí ní ti bìrì ìjẹ́ one hundred naira kó àbùkù yìí dé sí fún ọ. ṣé ṣe é rántí yẹn wọ́n rí àlè. wọ́n rà ten naira tọ káwá làwọn nu yàrá mi àwa bá wọn one thousand square yard okun bẹ́ẹ̀ àwọn nu yàrá mi abá gold okun bẹ́ẹ̀ àwọn nu yàrá mi abá silver okun bẹ́ẹ̀ gbogbo àwọn yàrá yàrá yàrá bá wọn káàkiri bẹ́ẹ̀ bá a ti wá ń bá gbogbo ẹ̀ lọ́lọ́kọ̀ọ́ ìdọ̀tọ̀ nù tọ́ àwọn adúlé ara yìí àwọn aṣọ fún yẹn pé ọláǹfààní kọ́ wọnú yàrá yìí kó lè fi sùn ẹni wí ẹ̀tọ́ bá sì wọnú ẹ̀ ìjọba kó ọkọ náà ni ó dànù ẹ̀ àwọn fáìlì kan bẹ tọ́wọ́ kan ti kọ́wọ́ bọ̀ wíwá ìlànà kan di pẹ́sidẹ́ǹtì Saudi Arabia ló ń di ọba nù ìbí ń bẹ tọ́wọ́ ilé kọ́wọ́ bọ̀ wí ọdún pẹ́sidẹ́ǹtì Nàìjíríà kò jẹ́ pé pẹ́sidẹ́ntì nàìjíríà yìí ìgbádùn díẹ̀ ní gbẹgbẹ́ àmọ́ èpè tó ń borí gbà lọ́sọ̀ ọmọ nàìjíríà mo ní lọ. èmi ò mọ bí mi jẹ́ pẹ́sidẹ́ntì nàìjíríà ní mọ́jẹ́ báyìí ọ̀ jẹ́ sábà yìí tó ti jẹ́ náà ni wọ́n ti mọ bẹ̀rẹ̀ ayé olórí rẹ̀. sọ àmọ́ pẹ̀lú ìlàwọ̀ ṣe báyìí. àwọn fáìlì míì bẹ́ẹ̀ tó bá ilé kọ́wọ́ bọ̀wé àwọn léko léko léko yóò jẹ́ tiẹ̀. fáìlì míì bẹ́ẹ̀ ilé kọ́wọ́ prado àbí àtàwọn ọkọ̀ tó wọ́ọ̀dù tí náà kéré kan mílíọ̀nù ẹ́ lamogin wọ́n náà dámọ́tò àìyá àtàwọn rolls royce àbí lọ́sìn olóko bẹ̀bẹ̀ lọ́wọ́ àìyá rolls royce àbí kiri kan wà wọ́n náà dámọ̀ wọ́n yẹ wọ́n ìtẹ́ ìwà dámọ́tò rẹ̀ ẹ̀mí mo dámọ́tò rárá ẹ̀ àti kòkòrò láàjọ ń dá dámọ́tò rárá náà bínú ọgbà ìdínú lé ìdúwà nínú àwọn aṣọ fún èèyàn kan pé bọ́ọ̀ bá lè wọnú lé yìí wà ọkọ̀ láǹfààní orí jòjò kan lọ́lọ́ mẹ́ gbogbo tó bá wà ní kúńbẹ̀ láàrin òkùnkàn yìí wọ́n kú lọ sí ẹrú rẹ̀ gbogbo tó bá lè kú ẹ̀mọ̀ pẹ́ni tó bá máa ń ti ń ṣe tó bá ti kóṣù méjì tí ó lọ lè wọnú ọgbà ní òkè mọ́ múra kalẹ̀ alápò sakasaka ló fẹ́ẹ́ fi di nǹkan jáde ẹgbẹ̀rún àpò sakasaka ni ó mọ̀ lọ níwá tó bá tó wá fún mọ̀ràn ó lẹ́ni fún mọ̀ràn pé àpò sakasaka ti á jẹ́ kí ló dé díẹ̀ lọ rè é wá wọn ọmọ bọ̀s yóò lọ rè é wọ ẹgbẹ̀rún rú ẹ̀ tó bá tó lẹ́ni fún mọ̀ràn pé ọmọ bọ̀s ti á jẹ́ kí ló dé gbé tirẹ́là wọlé tẹ̀gbé ẹgbẹ̀rún tirẹ́là ni yóò lọ rè wá àwọn tó sì bọ́ ọba lè kó gbogbo ẹ̀ ọkọlọ wọlọ ni bọ́ ọba wa lè kó gbogbo ẹ̀ yìí bọ́ ọba lè rí kú wá kí mo lè gbé tírélà wá ọ lè gbé wá gbé tírélà wá kókó gbogbo lọ́wọ́ lọ. bọ́ ti wá kó òdìdí ẹ̀ ẹ̀dàpọ̀ ẹni tí wọ́n bá sọ lọ́rọ̀ yìí mú kó gbọ́dọ̀ múra kalẹ̀ tó bá ṣe làákàyè kódà àwọn mọ̀lẹ́bí rẹ̀ ó mọ̀ ọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ojoojúmọ́ ni wọ́n mọ̀ pé family meeting torí ìjọba pé tó bá ilé kó tó bẹ́ẹ̀ lọ́ọ́ rẹ̀ kò nìdé gbogbo àwọn làwọn ò jọjẹrẹ ẹ̀ oṣù rọ̀mọ̀dọ́n oríire tó wá kó wa ó ju ti ń bẹ nínú àwọn lítà sọ yìí lọ rọ̀mọ̀dọ́n owó àáfin wá oríire nú ẹ̀ ìmọ̀ àáfin wá oríire nú ẹ̀ ààwẹ̀ àfihàn orí inú ẹ̀ sàárì dídídẹ̀ àfihàn orí inú ẹ̀ pàǹsímù àfihàn gbalada ni àṣàmù àfihàn gbalada ni ike alukur'an àfihàn gbalada ni tútìdé lóru yẹn náà fi là àfihàn gbalada ni kámọ ṣe wá sí fáwọn èèyàn àfihàn gbalada ni ká máa ra nǹkan sínú fáwọn èèyàn àfihàn gbalada ni ká máa fún àwọn èèyàn àfihàn gbalada ni ká mọ̀ sàánú àwọn àfà nínú àkókò náà àfi gbalada ní tó ọ̀nà gbalada ọ̀nà kó ọlọ́run ọba nípa ó kò ní oṣù rọ̀rọ̀ níbi ọba wa lè kó ládà nìgbọ́n sáré kò wá sí áspẹ́ẹ̀tì kan nínú gbogbo oore tó wà nínú rọ̀mọ̀dán áspẹ́ẹ̀tì kan péré nú ẹ̀ ó ju àpèjúwe tá a mú wà nílọ pé dọ́là kan táwùsàn kan rìyáàdì kan bẹ nínú ọgbà nìkan lásìkò tó múra káàdì ní àwọn. tọ́wájú ọ̀gá akẹ́kẹ́ yẹn máa ń ṣe nínú àwẹ̀ nínú oṣù Ramadan òun náà ni àṣìyàmù fi yìí òun náà ká nínú ẹ̀ òun ká gba àwẹ̀ nínú ẹ̀. tó wá bọ́ sínú ìtànkè ní àwẹ̀ nínú èdè lárúbáwá ó ní al-imsak alára al-imsak wal-kaf wat-tark ó ní pé akára ó ń bi nǹkankan a ti máa náà tẹ́lẹ̀ káwá dúró pa àti mọ́ lédè lárúbáwá sí àmúrẹ́sí o wọ́n ti ń wọnú ilé kan. ọwọ́ nínú ilé yìí o èyí ní máa wọ ọbẹ̀ mọ́ o kí ṣe ọṣẹ tìyàrù ọṣẹ ọgbà àwẹ̀ nípa níwọ̀n torí ọ̀tí máa ń wọ ọbẹ̀ tẹ́lẹ̀ ọwọ́ lọ́wọ́ o. èyí pè ní asọ́ọ̀mù àmọ́ nínú ààwẹ̀ gbígbà kí láwọn tó ní àṣìyà àwọn afá ní huwa imsaaku li muslimi al-aaqil aw al-muslimati al-aaqila al-qaaliya min al-hayd wan-nifaas wà الطعام wà والشهوة الجنسية من kulu الفجر الثاني aw من طلوع الفجر الصادق إلى غروب الشمس بنية التعبد بنية ìtànpè ní sọ́nù anítànpè ní àwẹ̀ ó ní kí ọkùnrin mùsùlùmí tó ní làákàrẹ̀ tó sì di bàlágà tàbí ká ní obìnrin mùsùlùmá tó ní làákàrẹ̀ tó sì ti bàlágọ̀ obìnrin mùsùlùmá tí ò máa ti nǹkan oṣù lọ́wọ́ tẹ́jẹ́ bí mo ò máa dà á láàmú tí ẹ̀jẹ̀ nǹkan oṣù máa dà á láàmú kán wá káraró àárín kan kúrò níbi à ń jẹun wọ́n ṣọ́rọ̀ níbi à ń mu kọ́kùnrin mùsùlùmí tó ti bàlágọ̀ tó ní láàká yìí obìnrin mùsùlùmí tó bà látọ̀ tó ní láta ìdí ó sì ń kó sí lẹ́jọ́ bí mo dálàbò káwá ká arúgbò níbi tá a fẹ́ jẹun wàṣàrọ̀ àti tá a fẹ́ mu wàṣàwàṣìlẹ̀dẹ̀ẹ́síyà àti níbi ìgbádùn ara ẹni ọkùnrin àtòbìnrin ó bára wọn lò pọ̀ káwá kára rúbẹ̀ bá àní ṣe bẹ́ẹ̀ tọ́ ìkáraró yìí kan wá bẹ̀rẹ̀ rẹ̀ min tulu'il fajri sadiq láti gbà tí àlùfájà rí olódodo amọ̀wádàlàyé tó bá ti yọ ila ghurubi shams títí dìgbà tó ń wò ó fi wọ̀ bí niyyati ta'abbudi lánìyàn pa afẹ́ sílọ̀ ìtọ́pẹ̀ ní àwẹ̀ ló ṣe yára láti gbà tá àlùfájà rí òdodo ti yọ ìyóò láti mọ̀ pé ìran méjì ni alifájẹ. a ní ìdánpẹ̀ ní alifájẹ sọdù aláàbá alifájẹ sọdù ìyóò ní alifájà rí òdodo alifájẹ asọdù èwo làlùfájà rí òdodo bẹ́ẹ̀ ni a làlùfájà rí òdodo torí pé ìran àlùfájà rí méjì ni. àwọn ní ma ń pè ní alifájìrò nàbù alifájà yóò kù lọ yóò yọ bí alifájà yìí àmókù lọ kí ni túmọ̀ rẹ̀ kí ni túmọ̀ alifájà yóò kù lọ sẹ́yìn pé ní mọ́lẹ́ yẹn dáadáa ìtumọ̀ alifájà yóò kù lọ ni pé níbi tá alifájà ti mọ yọ òun náà níbi tó ti mọ yọ alifájà tọ̀ tálùbájà rí bá wá yọ èyí tá ń pè lókùrọ̀ yìí ní wà mọ́ kókó yọ tóun bá yọ òun ó wá pè lágbójúwe kálọ̀ kan báyìí ní àlùbájà rẹ̀ ti yọ tí wọ́n bá gbójúwe láwí àlùbájà rẹ̀ ti wọ̀ lọ́wọ́ àgbà rẹ̀ ti rẹ̀ káwá níbi títí mọ́ yọ yìí àlùbájà rẹ̀ tẹ́ pè lókùrọ̀ yìí torí tẹ́ pè ní àlùbájà rẹ̀ ìmọ́lẹ̀ tí yóò rọra yọ tí ó ti di ẹni ránṣẹ́ rúṣẹ́ báyìí òun ni òun ni máa ń yọ ní dájú bára wọn mọ́ báyìí tó bá wá yọ iná pè lókùrọ̀ òun ó nà sírẹ́ẹ̀tì báyìí sójú sánmà ni tẹ́bí nínà sírẹ́ẹ̀tì tí nínà tó bá ilé pẹ́ díẹ̀ yóò kọ́ wọ̀ yóò rí jáde ààwẹ̀ òbí ẹni bá fẹ́ báyàwó rẹ̀ lò papọ̀ sí lè mọ báyàwó rẹ̀ lò papọ̀ títí tí àlùfájà rí òdodo àlùfájà rí olódodo àlùfájà rí ẹlẹ́ẹ̀kejì tí ó fi jáde ìwọ́n wọn àlùfájà rí ẹlẹ́ẹ̀kejì òun náà ó yọ pẹ̀lú gbàgbé èyí tá a kò lókùnrin owó làlóhùn ó ti yọ owó wà straight but èyí tá ń pè ní àlùfájà rí òdodo yìí. òun ó spread tí gbogbo agbègbè ibi tí ló ti yọ yìí òun ó náà tọ́ báyìí ó yà òun ò ní wá báyìí òun ó wá báyìí tó bá ti wá wá báyìí ìmọ̀lẹ̀ rẹ̀ ó wà máa bọ̀ díẹ̀ díẹ̀ tí yóò fi di pé yóò kárí gbogbo sọ́mọ̀ tí yóò fi mọ́ èyí ò àlùfáàjà ní eléyìí ni tó bá ti yọ àwẹ̀ ti bẹ̀rẹ̀ gbogbo ẹni bá jẹ sàárì ó dáwọ́dó ẹni bá mu ó dáwọ́dó ẹni bá yàwó rẹ̀ lò pọ̀ lọ́wọ́ ó dìde lẹ̀ kálùfáàjà ní eléyìí bá ti jáde pẹ̀lú bí olùkẹ́ ní bá yàwó rẹ̀ lò pọ̀ lọ́wọ́ kí yóò tún bá ráyè wo sòtálùfáàjà ní eléyìí bá ti jáde àwẹ̀ ti bẹ̀rẹ̀ afẹ́ jẹ ó ti dèwọ̀ afẹ́ báyàwó wa ní nǹkan kò kó ti dìbò a wà máa bá a lọ bẹ́ẹ̀ ìlàgùrú bí ṣámsì abẹ́ tí wàrà aláṣẹ ìṣúra rẹ̀ àwẹ̀ ti wá bẹ̀rẹ̀ àwẹ̀ ni ó wà lọ rèé ẹ̀ǹdì títí dìgbà tí oòrùn ó fi wọ̀ dìgbà tí oòrùn ó fi wọ̀ oòrùn ó ní máa ń wọ̀. bóò ni yóò ti wọ̀ táàfì mọ̀ kásìkò sínú títí ó yẹ ká gbàgbọ́ yẹ. ìjọ́nsẹ̀ ní oòrùn ni roborobo oòrùn tí gbogbo wa máa ń rí o díìsì yẹn ní oòrùn ṣẹ̀fẹ́ báyìí ní kìíní lẹ́mọ́ báyìí lè sọ́rọ̀ jáde báyìí jáde tẹ̀gbọ́n jáde irú àkókò tá a wà yí báyìí nìkan irú ẹ̀ tún máa ń wáyé náà ní òkò yé jẹ́ mọ́ báyìí oòrùn ó ti wọ̀ àwọn àríkílẹ̀ òun bàbá yìí ẹ bá rí bá rí sínú. meanwhile ìsínú àsìkò yẹn ló dàbí ní déédéé irú àkókò wà lọ́wọ́lọ́wọ́ báyìí nírọ̀lẹ́ àsìkò ló dáa kó tẹ́bá lọ wò ó pé ìgbà wo làwẹ̀ ẹ mọ̀ gbọ́dọ̀ mọ̀ ní mìíràn fàmí tó ló ẹ̀ fájìrì sọ́ọ̀bì ìlà gúrúbì shams gúrúbì shams ni wọ́n wù wọn ò ní máa sọ pé ìlà ṣáfákì wọ́n fi dáwà dárúgbó ra ọlọ́wọ́ lè ní ṣáfákì làá tó máa ń sínú ṣáfákì ní káfẹ́ máa sọ sílẹ̀ máa dúdú kó tún wá fẹ́ máa pọ́n díẹ̀ díẹ̀ àsìkò sínú ti kọjá àti ń lè oríire tó yẹ ká tún ṣe níbi bá a tọ́jú sínú káàkiri àwọn akátírà débẹ̀ àti ìjọba ọgbọ́n wa lọ. sójà mọ́ ìsínú èé ṣe pé bí ilẹ̀ bá ti ń dúdú ìyóò sínú tíra kò ṣe kí ni jọmọ́ kò sínú tíra kò lákọ̀ọ́lẹ̀ ìsínú táwẹ̀ parí sí ó ní ti rógbórógbó òrùn yẹn díìsì òrùn yẹn tó bá ilé ti wọ̀ táàrò rípa rẹ̀ mọ́ ilẹ̀ ò bá àmá kétékété bá ti wà yí náà ìsinú lẹ́gínú kẹ́mọ̀ pé ọ̀nà tó rò ń gbà fi yọ náà ní fi wọ̀ àyè ló pẹ́ yàtọ̀ yàgbé bọ́ọ̀rùn ó bá yọ yóò mọ̀ ṣe díẹ̀ díẹ̀ náà àbí ilẹ̀ ó mọ̀ mọ́bọ̀ díẹ̀ díẹ̀ tí ń mọ́ tó yọ àbí ẹ̀kọ́ ni kò látùmá ilẹ̀ ó kọ̀ọ̀kọ́ mọ́ bílẹ̀ tí mọ́ báyìí kó tó di pé òòrùn yọ àmọ́ tó bá ti kó fẹ́ wọ̀ òòrùn ní kọ́kọ́ máa ń wọ̀ kí kílẹ̀ tó máa dúdú ó kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yìí tó sì yé báyìí láàárọ̀ báyìí ilẹ̀ ní kọ́kọ́ máa ń mọ́ bọ̀ kátó ṣe kí mu kátó rí oòrùn tí ó bá wọ̀ oòrùn ni ó kọ́kọ́ wọ̀ kí ilẹ̀ ò tó máa ṣubú lọ ìdí nìyẹn immediately tó oòrùn bá ilé ti wọ̀ má sọ kó dúdú tètè lọ́ọ̀rí sínú lórí pé tiẹ̀ ládàá ká lè mọ ibi tí ilẹ̀ sì máa ń mọ́lé lásìkò àná nìkan tí wọ́n ń ṣírò máa ń kírun máa ń gírí torí pé ìrún máa ń gírí ìbò náà ní tó rùn bá ti wọ̀ aláwọn sọ̀hábà dọ́là wọn nárí jọ̀rọ̀ náà ó dà bí sinà láti di nà hajj àkàrà dà ayé wọn fún wa ó dà bí kan bí wọn lọ gbólógbó mọ́ra pé táàbù náà bí bá kí wọn gírí ìtafà wọn yìí ìmọ̀ gírí táàbù náà bí farabalẹ̀ kí wọn ti sàdọ̀ alákọ̀tún wọ́n wá sálámọ̀ wọ́n tún ṣe àtàrò níwọ̀nba àwọn tàbí ó sì bọ́ tàbá yìí wọ́n ní tọ́ba tó wá bọ́ àtọ́lẹ́yìn ìwọ́n gírì ẹni bá wá lọ́wọ́ tó sọ òkò níbi tí òkò rẹ̀ bá sọ̀ kalẹ̀ sí wọ́n sì ní. sàmùsùmọ̀ rẹ̀ ìjọba ayọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé òye sì máa ń wà lẹ́yìn sẹ́ni tí máa ń gírì tán àmáwa ní kí ọgọ́rọ̀ wa tá a bá tí máa ń gírì tán pé òye máa ń wà kódà òkúta lè kéèjì ìgò nídìí òkúta tó yóò lọ jìnà pé yàn bá ju owó lásán kọ́ ìdù lásán ẹ̀ nígbà tó dáa ti ń jẹ́ kí ilẹ̀ dúdú ní ìwà yìí a ní láti padà sí ilẹ̀ wa bí àwẹ̀ náà ti wá lọ so àwẹ̀ nígbà sáré ìfájà rí òdodo bá ti jáde àwẹ̀ ti bẹ̀rẹ̀ àwọ̀ a máa bá lọ bẹ́ẹ̀ ìlà gbòòrò ìṣàmùsì dídí dìgbà tí ó rùn ìwò àwọn kan wù láwàá jẹ àní jẹun àní mu àní ní adùn pẹ̀lú ìyàwó wa ká kí nǹkan bọ́ inú nǹkan nǹkan sì ní àwọ̀ sí gbogbo táwa wí yìí ló wá ní àwọn àlàyé àlàyé lábẹ́ inú ẹ̀yìn ṣàkóso àtúntò wọnú kíra àwọn àlùfáà wa mú àwọn ọ̀la àtàwọn ṣítà àwọn ọgbọ́n wò la fẹ́ rí kọ́ níbi pé ṣẹ̀rí àdéká máa gbà wẹ̀. ṣẹ̀rí àtúnyà máa gbà wẹ̀ yìí kí ni àti ẹ̀rí ń bẹ̀rẹ̀ lọ. mo rò pé ìjọba ń gbọ́ mi báyìí àwọn àgbà wa ṣàlàyé ẹ̀ pé ọgbọ́n tá a nìkan bẹ́ẹ̀ tó ń pọ̀ ọlọ́lá kọ̀ọ̀kan ni pé yóò tiẹ̀ kọ́kọ́ kọ́ ẹ̀mí wa lẹ́kọ̀ọ́ náà ìpè àti gbogbo tòtò yìnyín gbogbo tó bá dùn o náà kọ́ la mọ̀ sí bọ̀ọ̀bọ̀ọ̀bọ̀ bá fẹ́ ní afẹ́jẹ afẹ́wà afẹ́wọ́ owó tó ọlẹ́kọ̀ọ́ àkọ́kọ́ lọ. wọ́n lẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ká fi nǹkan jíjẹ ẹlẹ́ àti nǹkan mímu àti àgbéyàwó wa láti ẹ̀fọ́ abíjọ́sìn bọ́lọ̀ rẹ̀ wọ́n nínú tí ó bí fún wa ni pé yóò bí àlékún ìmọ̀ ní sórí ìgbàyà wa ìmọ̀ ní ó tún lékún dáadáa pé ah, ah, látara ta torí ìtọ́gbọ́n òfin sílẹ̀ pé yóò tó wá jẹ́ ká tún strong níbi ìmọ̀ fi tọ́lọ́wọ́ ọba lè jù tó ṣe ní àrọ́ òmúlẹ̀ bí a bí ẹni tó bá mutí lágbègbè yìí tẹ̀jú wá ti wá àti mímọ́ mutí mọ́ mutí mọ́ so tó bá ní kàn ṣe ìyẹn ò lè encourage ẹ̀ láti lè mọ̀ pé ah,

kálá ìmú sìgá rẹ̀ ó bá kọrin yọ dínkù ní rọ̀mọ́dọ́ kálá ìyàlẹ̀ rẹ̀ ó bá kọrin rọ̀mọ́dọ́ nù rẹ̀ kọjá ní láyé tó bá rí ara rẹ̀ pé òun mọ̀ sí bẹ láyé yóò fi mọ̀ pé definitely ajá sí pé àwọn ẹ̀kọ́ yìí òun lù káàkà láti ìmọ̀ múmu súnmọ́yàwó wa kalẹ̀ láwọn àkókò yìí wọ́n ní yóò mọ tírèèmì ẹ̀mí wa láti lè mọ sọ ìwọ ọlọ́run torí pé nǹkan yóò sùn wa mọ́nà kó tẹ́bí bá pa á wò pé A ah, ibi tí ń pa mí torí ìta gẹmu sí ìdíbi ara mi torí ọlọ́run yìí mọ̀ ní àáfẹ́ jẹ́ kí relationship àwa àtọ́lọ́run ó tún wá strong ìdíbò tí wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bákan náà nínú tí àwẹ̀ gbígbà tí yóò tún kọ́ wa ó ní yóò tún já mọ́ ẹni pé àṣẹ́yìn náà gbà kádẹ̀ mọ́ fi gbogbo àwọn nǹkan dídùn dídùn yìí kalẹ̀ àti yóò tún mọ kọ́ wa náà pé ah! àtàwọn èèyàn kan bẹ náà ti ní pa táwa náà bá ń ṣe àdúrà pàwẹ̀ a lè mọ yìí pé é àsórí ọlọ́run ní fáwọn òjèjì lájọ yìí á wà mọ ohun tó bá àwọn ẹni débi pa àánú àti káànú wọn yóò lè mọ bẹ náà ń jẹ wá nínú àwẹ̀ àwa náà lè káànú àwọn èèyàn tó bẹ́ máa pọn nínú ilé wa táàbẹ̀ fún lómi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ah ṣé ti lọ gbẹ̀yẹ̀ rí ẹni tí ó súnmọ́ ìyàwó rẹ̀ lásìkò àrùn tí kì ní ìlú tó wà gbó tó fún àpẹ ọ̀sẹ̀ rọmọdánù láwà àgbọ̀dọ̀ dẹ́ tó fẹ́ kọ́ wa ọlọ́mọta àti àárí àwọn olùkọ́ yìí kọ́ ìdí rèé Ramadan ó ti wọlé tọ̀ wá àwa náà sì ti dájú kọ́ ó ti súnmọ́ wa pẹ́kí pẹ́kí àwa náà rẹ̀ fi kí nù jẹ́mọ́ àti súnmọ́ ọlọ́mọta àwọn àdúgbò wa láyé ọlọ́mọta àdúgbò wa láyé okun àtagbára káàkiri káàkiri náà ẹnu ọlọ́mọta àdúgbò wa ẹni tó ṣe pé ìmọ̀ ló ń ní tó bẹ́ẹ̀ fi ṣiṣẹ́ ọlọ́run nínú ọ̀dọ́rùn láti ránì jẹ́nà kú ọlọ́mọṣà ṣe rọrùn fún ẹni tó ṣe kówó lòun ní torí gbogbo wa lájọ́dí ìgbàgbọ́ lájọ́dí orí ṣe olówó náà bu rẹ̀ jagun onímọ̀ fi bàrẹ̀ gbogbo tí kálukú bá ní òun náà láàbì iṣẹ́ ládàá sí rọrùn fún رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقدم رمضان بصوم يوم ولا يومين إلا رجل كان يصوم صوما فليصوم طيب أبو هريرة رضي الله تعالى عنه ونقول بوا حديث قال النبي محمد صلى الله عليه وسلم تقول لا تقدموا رمضان بصوم يوم ولا يومين قال النبي ẹ gbọ́dọ̀ máa gba wájú Ramadan bí sọ́wọ́mì ìyàwó mẹ́rin kẹ́ wá máa gbàwé ọjọ́ kan èdè bìfọ̀ kí Ramadan bọ́ọ̀mù tó dé wá láyà omi kódà ọjọ́ méjì ṣáájú Ramadan ẹ má fi gbà. eléyìí ń já sí pé ààwẹ̀ Ramadan kò gbọ́dọ̀ bá Ramadan nílẹ̀. ààwẹ̀ ò gbọ́dọ̀ bá ààwẹ̀ lẹ̀ a fi ààwẹ̀ pàdé rẹ̀ nítorí ìjàpọ̀ èyí ò náà fi ilé àtìṣe táwọn èèyàn máa ń ṣe ó sì pọ̀ lẹ́yìn bá wa ẹlòmíì àwọn ẹrọ́jà yóò make sure kó ń gba ọgbọ̀n Ramadan yóò tún lé tí ọkọ̀ ògbà ní ọgbọ̀n hàn gbólóhùn wàhálà tẹlẹsọ àṣejùlélẹ ìkọjá àlàní ó takò súnà dẹlu Muhammad sallallahu alaihi wasallam so súnà táàdù nẹbí kọ wa ni pé la taqaddamu Ramadana bi sawmi yawmin wala yawmayn èdè bìfọ́ Ramadan two days before Ramadan ẹ máa gbà wọ so gbogbo ẹni tí máa ń gba ṣàbáà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣàbáà nìkan ọba ti gbà débi tó ń lọ bíi twenty seven kóluwa ni ó ti mi dénú dé twenty eight ó mi ẹ̀ máa gbà wọ̀ téyí ò bá ti fẹ́ tako hadith anabu Muhammad sallallahu alaihi pàtàkì jùlọ ààwẹ̀ ọjọ́ tí wọ́n ń pè ní yóò mú wo la ń pè ní yóò bàbá ni a kú yóò bá lógiri àlọ́jọ́ yìí méjì àbí ǹjẹ́ kí ni túmọ̀ ọjọ́ yìí méjì ọjọ́ yìí méjì yẹn ni pé ọjọ́ tí ṣàbá mi fẹ́ pé ọgbọ̀n tàbí dáhùn rò pé kó jẹ́ àkọ́kọ́ ọjọ́ rọmọbọ́n tí wọ́n pé oṣù 29 bá a bá ti wá rí létésù lálẹ́ a bẹ̀rẹ̀ àwẹ̀ ní ọjọ́ kejì ayé ẹ̀bọ́ tọ́yì ọjọ́ kejì yẹn tá a bá ti ìrósù ojú méjì láti mọ̀ ọjọ́ kejì yẹn a máa fi wò pé ìmà ayakú nà lẹ́wọ̀n sàlàbí nà ṣàbáyé أو أن يكون اليوم الأول في شهر رمضان أما وقدم قدر نيوجة تسيت أو آه شعبان أبيكو جاء فاس أو آه رمضان يا رب اليوم شهر حديث عمار بن ياسر قال ولا غير محمد صلى الله عليه وسلم من صام يوم الشهر فقد عصى أبا القاسم ẹni bá gbá ẹ̀wẹ̀ mi yóò wò ṣáàkì ó ti ṣe àbúkọ́sìn ó ti ṣe kára àbúkọ́sìn alẹ́gbẹ̀wá Muhammad sallallahu alaihi wasallam bó ti ẹ̀ sí pé kágbáwẹ̀ ní yóò ṣáàkì mahallu khilafin fiqhiyyin mashhur àwọn abóòlù ẹnu wọn kò lè wọ́yì ìyapa ẹnu tó sì wá lórí ẹ̀ látòrí àwọn sọ̀hábà ló ti bẹ̀rẹ̀ torí ara wọn táwọn ti dúró pé kódà yọ́ọ̀mù ṣáàkì yẹn nínú ọjọ́ tá a gbọ́dọ̀ tàhárí tá a kòkòrò wọ́n ní kí ló dé wọ́n ní bẹ́ẹ̀ ni àágbà ehtiyatan àágbà ní gbígbà pé ó ṣeé ṣe kó jẹ́ first of máa lè jẹ́ àmọ́ wallahu a'lam èyí tó súnmọ́ jù nínú àlàyé tó lọ láàrin àwọn onímọ̀ lẹ́nu wọn bá bí tọ́lọ̀ ní kojú ti wà yóò tó ó ní pé ọjọ́ ta kìí yóò mú ṣáàkì ọjọ́ ta ń rò pé nínú kó jẹ́ thirtieth of Sha'ban àbí kó jẹ́ first of Shawwal kéèyàn mọ́ gbá àwẹ̀ lọ́jọ́ náà àtúntí jáde náà gbọ́dọ̀ wọ́n rọ́ṣù kò jẹ́ pé alhamdulillah means of communication lásìkò tí wà ó ti rọrùn pé yóò ní tẹlifíṣàn gan yóò ní whatsapp yóò ní facebook àbí ẹ̀bọ̀ káwọn yàbá ìdílé wọ́n rọ́ṣù wọ́n gbèjì facebook wọ́n gbèjì twitter wọ́n pè telegram wọ́n gbè sí wọ́n gbè whatsapp ó tún ní kan náà sọmọlọ yìí àbátó sọ báyìí instagram ẹ̀ṣẹ̀ àbíbátó náà sọmọlọ yìí àbẹ́ o gbé ní Instagram ó gbé ní gbogbo ẹ̀ so bí yóò bá ti wá gbọ́ kó mọ́ gbàgbọ́ ní àlè yóò sára àti kó fílẹ̀ gẹ̀rẹ́ pé yóò mú yóò sára àwọn bí náà wà bá ti pé kò ti ẹ̀wù lẹ̀ sí jọ náà àmọ́ èyí tó lékè nínú àwọn àmọ́ ara ara àlùfáà ara tí wọ́n dúró lórí pé yẹn gbà àmọ́ àdúgbò dáńkì báyìí ni pé látàkọ̀ dáàbò Ramadan àbí sọ́ọ̀mì yóò rí wọ́lá yóò rí bí máa ná wàlẹ̀ àtàkọ̀ dáàbò ó ní ẹ mọ́ ṣáájú Ramadan bẹ̀rẹ̀ àwẹ̀ bóyá àwẹ̀ ọjọ́ kan àbáwẹ̀ ọjọ́ méjì ẹ ti kọ́kọ́ dín iná sí Ramadan lọ́dún dé alágbèwá ni. alábìíní afẹ́ nìkan tó bá ti láàwẹ̀ tó wù ti ń gbà tẹ́lẹ̀ kó yá máa gbà ó ní alábòjú yẹn fẹ́ jẹ́ rọmọmọ́ àkúyà gbà ó ó lè fi kọ̀m̀plíìtì àwẹ̀ tí ó jẹ abẹ́nìkan dẹ́jẹ́ mọ́nà pé wọ́n lọ́sọ̀ bá sóre fún mi lẹ́yìn ọjọ́ mẹ́ta nígbà náà ìgbà ọjọ́ mẹ́ta fọ́ ìgbà ọlọ́run ó wá sóre nìfú àwẹ̀ ọjọ́ mẹ́ta ni wá fọ́ọ̀lù síbi twenty seven twenty eight twenty nine thirty twelve ṣàbàn هي ni súnmọ́ ànábì pé illa rajulan kana yasumu sawman fanáàbá fàlìyẹsù fíkú yàgò nígbà الله طيب عن عبد الله بن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فأفطروا فإن غم عليكم فاقدروا له عبد الله بن عمر ابن الخطاب رضي الله تعالى عنهما وعن الصحابة أجمعين قلني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أنا مقبض شنو صلى الله عليه وسلم يقول إذا رأيتموه فصوروا إذا رأيتموه فصوروا قول النبي دي بباتيري أسفو فصوموا إما قالوا idha ra'aytumuhu fasumu bẹ́ẹ̀ bá ti rí ẹni rọ̀á tọ́bá ní rọ̀á ìyẹ́sẹ̀ gínú orí ó wá sọ pé wà idha ra'aytumuhu fa aftiru bẹ́ẹ̀ bá dẹ̀ ti rí oṣù fa bóṣù yìí bá wá dàrú tí nǹkan kan di tẹ́ẹ̀rí ìwáyà tó nípa ènìyàn ogun mi yà bóṣù yìí bá dàrú mọ́ yí lọ́wọ́ tẹ́ẹ̀rí ìwáyà kẹrí fa ènìyàn ogun ìtumọ̀ sánà gbogbo ẹ̀ wọ́n fún lóríṣiríṣi ìtumọ̀ ìyẹn níbi fákúdùrú là àwọn míì ní fákúdùrú là lẹ́ka dáa ẹ̀ kéku yọnu àwọn ìfákúdùrú là ẹ̀ka òǹkà rẹ̀ àgbàyà ló wà bẹ́ẹ̀ tọ́yì ayáké táàbà bẹ̀rẹ̀ àwẹ̀ báyìí ní ìsìn ànábì wa nílànà pẹ̀lú àdìfàdúrà ní ọ̀rọ̀ àbùdarí gbogbo ẹni tí ó bá sì gbà àwẹ̀ náà ìlànà táàlù náà bí fún wa ìlànà ọ̀tẹ̀lẹ̀ kí ni ìlànà táàlù náà bí fún wa ó ní ìlànà ìtumú fàtúrù ó ní bẹ́ẹ̀ báyìí lè fi róṣù ẹgbà àwẹ̀ adẹ́sẹ́ ọ́ṣà ọgbọ́ but tí gbogbo wa lágbọ́dọ̀ fojú bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ lẹ́sẹ̀ sí ìgbẹ́lẹ̀ gbogbo wa Abdullahi riwaya alhafiz ibn hajar wá nínú bulugul marami náà ó ní tààrà anáṣù hilal ó láwọn èèyàn wá oṣù anábí dá àwọn tàkà wọn lọ wá oṣù àwọn wá ń wá oṣù ó ní fa akubaru tún nàbí olóhùn wá sọ bá nàbí pé a ní rọ ayéjú ike ní ojú ní rí oṣù báyìí fa sọ́ọ̀bà ó dá nàbí ti gbà rẹ̀ lọ́dún náà wà á mẹ́rọ náà ní ti yá pa àwọn èèyàn láti ní gbogbo àwọn. ìrẹ́pù ajá bí wọ́n bá rọ́ṣù láti dì mú lábẹ́ra àdábùwà Muhammad sallallahu alaihi wasallam ó sì dájú pé ojú láàfin rí kìí ṣe by calculation by kíni by ojú ni ó lè wá jásí pé ká lo irinṣẹ́ tójú wá fi lè rí tó jìnà bí àwọn microscope pọ̀tí ẹ̀mọ̀ ojú náà láti àgbé sínú microscope kó lè fi rí nǹkan tí ó jìnà tó ojú la gbọdọ̀ fi rí àrùn ìyá àbíláyé ó gbọdọ̀ lójú tọ̀ nínú oṣù táwa ń wí yìí a gbọdọ̀ wájú ó dẹjọ́ lẹ̀ lànàbìjẹ́ wa sọ́nu àdíìsì míì pé sọ́wọ́kùn yóò mọ́ tẹ̀sùmún wà sí ìtùrùkùn yóò mọ́ tùkìrù ẹgbẹ́ gbàwẹ̀ ẹgbẹ́ sínú ẹjẹ́ kó wà papọ̀ lẹ́yìn ọ̀nà tó sì lè fi ríbi wà papọ̀ òun náà ni kẹjẹ́ owó mọ́ bẹ lábẹ́ tó lórí yìí bá sọ lórí ẹgbẹ́ pàtàkì láì gbọ́nà ọmọ ọmọ orí oṣù kò ná gbé mo ti lọ́sùn ó àwẹ́ ti bẹ̀rẹ̀ rúbì ó lọ bá ànábì ni ànábì ló wá ní kí wọ́n kéde so èèyàn bá rọ́sùn wọn mọ́ lọ rèé bá ànábì ni ẹni bá wá rí oṣù náà nílẹ̀ nàìjíríà tiwa yìí tó kólẹ̀ yorùbá yìí sínú ta lórí wa tá lọ rí alhaj Sa'ad Abubakar táráyé pè ní sultanu Sokoto gbogbo ẹlòmíì kò sí tí ò bá pera ẹ̀ tí tó bá sọ ẹ̀ dáàbìláyà òun àtàwọn àgbìnáàmù rẹ̀ ẹjọ́ máa ẹjọ́ máa àwa gbọ́dọ̀ tẹ̀lé olórí tàbí ní àtẹ̀lé tí í ṣe sùntọ́nù ṣòkòtò ẹni bá rọ́sù yóò wá sí sùntọ́n àbáwọ̀ tó fi títí díẹ̀ àwa rọ́sù ládùúgbò wa lẹ́wọ́ ọlọ́jà èmi tí ń ṣe sọ̀rọ̀ ní lágbájá mùsùlùmí sì rèé wọ́n bá ti wá gbọ́ àwọn ni wọ́n wá kéde fún gbogbo mùsùlùmí ọmọ nàìjíríà pé báyìí tọ́ ǹjẹ́ bàbá wa rọ́ṣù nílùú kan rọ́ṣù ní Saudi ṣó wà báyìí lórí wa ní Nàìjíríà ẹnu àwọn onímọ̀ òkú lórí eléyìí àwọn onímọ̀ ń gbé bẹ́ẹ̀ nìyẹ̀wò láàrin ara wọn wọn sì rí yẹjú wọ́n ṣe kí n jọmọ́ mi ti pẹ́ ó gbẹ̀dẹ̀ ní àbáyé tí yóò bá jẹ́ kẹ́nu mùsùlùmí ó kò ní pé bàbá ilé tiroṣù nílùú kan ẹni ìlú mùsùlùmí lágbàáyé tí ó gbowó tẹ̀lé àmọ́ ẹ̀rí kébi àgbáyé bẹ́ẹ̀ lé ìwú gbogbo òdú ṣe tiẹ̀ lọ́tọ̀ oníkálukú tẹ̀lé kọ́ńtì ìlú bá wà ẹni bẹ ní UK tẹ̀lára UK ẹni bẹ ní London tẹ̀lára London náà ní UK ẹni bẹ ní amẹ́ríkà ẹ̀rọ amẹ́ríkà ẹni bẹ ní Canada ẹ̀rọ Canada ẹni bẹ ní lẹ́gbẹ̀ẹ́sà òní ẹni bẹ ní Egypt àwa táwa náà ṣe bẹ Nàìjíríà àwa náà mọ̀ tẹ̀lé ṣùgbọ́n ṣòkòtò ìṣọ́ àwọn òsì ní yapa àṣẹ ibi tẹ́lu mùsùlùmí sì lè kó ẹni bá ti wá ń sọ nǹkan míì ẹ tọ́ option kejì wá ní pé mọ́ bá wá rọ́ṣù fàyín gúnbà àlékún fàyín ókùn bí àlékún fàyín gúnbà bí àlékún fàyín ókùn bí àlékún anábì ní níbi ìwà àtọ́ ó ní ní ẹ̀ka ṣàbánu kó wá pé ọgbọ̀n ó wá pé ọgbọ̀n tán kẹsìsì wá bẹ̀rẹ̀ ẹ̀dàkùnjẹ̀mọ́ ọdọọdún ní kí ní ìmọ̀ ń bí awuyewuye ó sì yẹ ká ti kú òun bẹ́ẹ̀ láti lọ yìí ó yẹ ká ti mú bọ́ọ̀lù nínú islam islam ní yorùbá òun náà láti fi ń bá rúkan lè ní gbogbo bí awuyewuye o ọ̀pọ̀lọpọ̀ islam lágbàáyé ọ̀rọ̀ táwọn yìí ti yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò dẹ́jọ́ lẹ̀ mọ́ kò ṣe kíláwì kò dẹ́jọ́ lẹ̀ mọ́ ibi ó kù tí ti ń dẹ́jọ́ lẹ̀ náà nílẹ̀ yorùbá yìí àwọn ọmọ ìdààmú kan náà ti bẹ̀rẹ̀ abẹ́rẹ́ ọlọ́wọ́ bá wa fún gbogbo owó bẹ́ẹ̀ mọ́ ẹ̀ ṣàdébùwà ọlọ́wọ́ bá wa fún so ìdí nìyẹn kọ́ lọ́mọ́ta fún alágbòye ọ̀rọ̀ rẹ̀ option méjì tá ànábì fún wa rẹ̀ kárósù káti bẹ̀rẹ̀ àwẹ̀ bá àbá ti rósù káka o ká ṣàbánù kó pé ọgbọ̀n bóò láti wá sí pẹ̀lú àtìsítọ́ọ̀bù ìfàlàsì ìyẹn ní káwọn tí wọ́n máa ń ṣìṣirò anábùwà Muhammad sọ̀rọ̀ àti pé iná ó tó ń oromeya ton la nabu buwa la n'asogbu a shaharu na ta wa ha ta gaba wa ta nwunye awa ito ranuwa oromeya awuru ma bawa mara nnata kuku awuri ma kọbelet falana asu bebi se ziru lawonoo kama wa ni a shaharu na ta gaba wa ha ta gaba awa binigaza ka kule die da aworawo oṣù ajẹ́ báyìí lọ́dún ní ẹ̀bàdà wà wò ó báyìí ní tí wọ́n jẹ́ ní ọdún ní nínú kò sí tó kàn wá pẹ̀lú kí ni o kò sí tó kàn wá àwọn òbí bá wọn. àdìsí yìí ni karamba nìkan ti mẹ́kọ́ òkú bẹ́ẹ̀ tó ń jọ kẹ́lẹ́ ló wá ní anábìgbò mọ̀síro ẹ̀wúlógbò. báyìí ní bá láwa ìjọ kan ni wá tá a ọkọ̀ mọ̀ ọ́ ta èyí wò gbà kò kí ilẹ̀ fún ẹ ó ní ànábí àtàwọn sàbí wọn bá tó bá ti kú ní àlóòdò ní iṣẹ́ tẹ́ ẹ̀ bá mọ̀ lẹ́gbẹ́ dájú àmọ́ ó gbẹ ìdílé lọ́dún lọ́dún ọ̀rọ̀ ẹ̀ bá ti sọ́dún ilẹ̀ yorùbá gbọ́tọ̀ ọba ti wí ikú nìyí ọ̀rẹ́ sọ gbé mọ́ ọgbọ́dọ̀ tó ọba ti tún ṣe àpọ̀ níbi ọ̀rọ̀ rẹ̀ nítọ̀ àìmọ̀kan rẹ̀ lójú ọmọ sọ báyìí tó ní pé ká lọ bá mọ fàrọ̀ ẹ̀ tó mọ̀ pé ìmọ̀ kan bẹ nínú Islam ẹ̀ ń pè ní mọ̀ bá a ṣe pín ogún ọmọ pé èèyàn ò nílé pín ogún láyé àbíkó mọ́ iṣu láì bá mọ̀ síro kọ́ lè kíkù ìṣirò lábí mọ́ pín àwọn bàbá ipá láì mọ̀tán ni wọ́n ọlọ́mọdé àṣàlù wọn ọlọ́mọdé sì fún wa ní àgbọ̀lẹ̀ so bí wọ́n bá róṣù ó lábẹ́rẹ̀ àwọ̀ bí wọ́n bá sì fi róṣù àkàwùkà ṣàbáà kó pé kínú jọmọ́ kó pé ọgbọ̀n tó bá wá tó pé ọgbọ̀n òun náà ni àákò wa máa bẹ̀rẹ̀ àwẹ̀ wa. àwọn màtá ìlú akọ̀rọ̀ àwọn afáyà pẹ̀lú ìgbẹ́ pé ah, báàdì ìdì kan wà àdìsí Abdullahi ibn Abbas radiyallahu anhu àṣà àbáta gbèrè ó ní já ìlànà bí sallallahu alaihi wasallam òkú kan wá sọ́dọ̀ àdàbí faqala inni ra'aytu al-hilal ó wá ní mo rí oṣù ànábì wa ń gbàgbọ́ pé àtẹ́ṣẹ́rù alá ìlàhà ìlọ̀wọ̀ tí ó gba láìláhà ìlọ̀wọ̀ àtẹ́ṣẹ́rù anna muhammad rasulullah tí ó gbà pé muhammad rasulullah kọ́ọ̀lá náà ọlọ́kùnrin nígbà níbẹ̀ kọ́ọ̀l ọlá ànábì wa rí yá bilal ìrẹ́ bilal abdul finnas kí èdè fáwọn èèyàn ayẹ̀ súnmú wọ́dá ipé àbíbì yìí ẹnu òun ẹnu ṣe kí ni jàmáà ẹnu kún púpọ̀ ní ọ̀dọ̀ àwọn àfà wọ́n yẹ káwọn mí wọ́pẹ́ tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ sí pé kátó lè gba ẹ̀rí èèyàn jẹ́ agbọ́dọ̀ mọ̀ pé mùsùlùmí nìyẹn fàìn àwọn nítorí àdífẹ́ ni sọ pé a jẹ́ sí pé èèyàn kan péré ti tó láti sọ fún wa pé wọ́n ń sùn àmọ́ àwọn mí ni aráwọ̀ àdífẹ́ mi tí mo ń dégbé èèyàn méjì wá àwọn àfà sàǹfààní ìlú ọlọ́mọ sàǹfààní àgbọ̀yọ̀ sọ àdífẹ́ dá kéde pé ìdàrọ̀ àìsùn mú ọ̀ṣun bẹ́ẹ̀ bá ti rọ́ṣù ẹ̀ṣẹ̀ kéde ẹ̀bẹ̀ wáyé arọ àìsùnmọ́ òbá àfẹ́rù bẹ́ẹ̀ bá ti róṣù ẹ̀kẹ́kẹ́ ni ẹ̀ṣẹ̀ nù àfà inú gbogbo àlékún bẹ́ẹ̀ bá ti wárí akọ̀lọ́rù náà. عن انس بن مالك رضي الله عنه قال قال láti ilé ìlà tuntun tẹ̀lé ọ̀rọ̀ nǹkan tọ́pìkì kan náà ni ó kábọ̀ pé a ti bẹ̀rẹ̀ fíkù síyáàmù náà lò àlàyé nípa àwọn gbígbà nínú tíra Umdatul Ahkam ibi là á bí olè ní ìṣàkóso náà kọlọ́ọ̀bá wa fún wa lóko lọ́la láwọn ètò tá a sọ pé àmọ́ bí ó ti lọ kí ó jẹ́ àgbà mú láti ṣe ní ọ̀la inshallah ta'ala abẹ́lẹ́ wa fi mọ́ni kọ́rọ̀ mi ìmọ̀ ìdílé mi ayé ẹ̀dínlá mi ìyá fún ìmọ̀ náà fẹ́ràn. طريقا طيبا وعملا متقبلا شفاء من كل داء ṣọwátí a bá ní ìbéèrè káwà béèrè ìbéèrè ah, pátọ̀ lọ́wọ́ mú ilé ìwọ̀n tó wọ́n wọ́n fà ní náà ìṣọ́ ìṣọ́ láàrin náà ibi tẹ́ni mo bá sọ. ayiwa ṣé kó gba oúnjẹ lọ́wọ́ rẹ̀ kí kó gba oúnjẹ lọ́wọ́ rẹ̀ ah, this is a very good question wọ́n ní eh, aṣẹ́niwé orí mígbà dànù á padà tó wíwẹ̀ náà ní ṣàkóso ó ní pé ẹni tí àwẹ̀ bá dé tó wá bọ́ aláwẹ̀ àsìkò sínú àsìkò sínú tó òun ló wá sínú fún aláwẹ̀ wọ́n wá la fi pé ọlọ́run wà lọ́ọ̀lù kọ́pì dáadáa rẹ̀ gbogbo sí olórí níṣẹ́ kálàdì wà láwẹ̀ nínú ọdún ìlú báyìí ṣẹ̀gbẹ́ wà sílẹ̀ àti lọ́wọ́ yìí wà sílẹ̀ yìí lọ́wọ́ yìí gbogbo wa tó ń gba ládàá àti wá gbọ́wọ́ àti tán kálukú wá ló bọ́ síbi jẹ̀ láwá tó kù à tó ti bá tó gbàwẹ̀ ni o àtúnṣe yìí ó tó àsìkò ló tó wá fún kí àtúnṣe tán àtúnṣe àtàrù àwa àtúnṣe olóore kalẹ̀ ìwọ̀dún yìí ẹnìkan gbà tó wá dalẹ́ ló ti wá gbé oúnjẹ kalẹ̀ pé ẹ̀yin èèyàn ẹ̀mọ̀ jẹun àbó ti fáwọn èèyàn kan lówó pé ẹ bá ń dáná fáwọn èèyàn kí wọ́n máa sínú àwa dáná fáwọn èèyàn gbogbo ayé náà làwa jọ jẹ́ ìtumọ̀ yẹn ni pé káyí àwa hundred ló bọ́ gbogbo tí olóore táwa hundred níbi Mo wa lọ bí fáìlì wa wọ́n wà kọ́pì ẹ̀ tí ò ní dín kankan kù nínú tiwa wọ́n wà kọ́pì ládàá wa ni wọ́n wà lọ rẹ̀ pèsè ẹ̀ sínú fáìlì tẹni tí ó ṣe ìnáwó tó ṣe sábàbí tí a fi sínú. pọ̀lọ̀pọ̀lọ̀ ní yébà yìí àwọn ẹni mú ládàá yìí tá a ṣàlàyé yìí kírísítẹ́nì wa gbọ́ wà sílé bẹ́ẹ̀ ẹ̀ẹ́ adúrú ládàá bá ilé yìí ó gbà òun náà bá ní tó bá dúró rọmọdọ́nù kò mú dáná báwọn yìí òun ó sì fún oúnjẹ rẹ̀ báwọn mùsùlùmí ó wá sí bẹ́ẹ̀ wọ́n ní bóòní ṣé yóò sì ní ládá ṣé yóò ṣe kí ni yóò sì ní ládá àbí ìbìnrin láàyè tààlà yóò ṣe kí ni yóò ní ládá àmọ́ irú ládá ò ládá kọ́lọ́hún ọba yìí jẹ́ yẹ̀gbé òní yóò ní o kìí ṣe ládá kó yóò dá lùkìyàmọ̀ yóò wá gba ládá ìdálùkìyàmọ̀ gbogbo àwọn kírísítẹ́nì bá làbáwọn tẹ́lẹ̀ mùsùlùmí náà tán bá ń ṣiṣẹ́ olóorin táwa mùsùlùmí yúwe ó ní bọ́lọ́wọ́n ọmọ ó ti mọ sanwó-lẹ́sàn rẹ̀ láyé ayé kò tó lọ́wọ́ bẹ́ẹ̀ jẹ́ ẹ̀rí tí òjẹ́ mùsùlùmí wá lè bẹ́nẹ́bìtì bẹ́ẹ̀ mùsùlùmí lè bẹ́nẹ́bìtì bẹ́ẹ̀ mọ̀nà dáadáa ó dàbí kan ní ẹni tí èsì mùsùlùmí kọ́ mọ́sálásí dáadáa sáàlì kí ó mọ̀ ohun ti yọ̀ǹda rẹ̀ fáwa mùsùlùmí ẹgbẹ́ tó ṣàwọn báwọn ṣọ́jú lọ́wọ́ tó kó lè wọ́n ní àwọn tààlù kan dáàbò so a lè yó àwọn bí ẹ̀sán ti mọ so aláwa mùsùlùmí torí kí n dáwọ́ yìí èmi ti rẹ́ díẹ̀ ṣe mùsùlùmí tó yẹ pé tẹ́lá máa ní owó tí mo ń dáró yẹ nígboro ìkóró wa ìfáàsì bàtà wa gbọ́ mọ́sálásí wa lẹ́kọ̀ọ́ àwa àkúrà wa jọ pẹ̀lú àwọn ìjọba mọ́sálásí gbogbo àwọn bàbá àbàràtí gbogbo abalẹ̀ ọ̀gbìn ẹ̀yẹ wa rí orí àwọn tí lórí tẹ́ẹ̀kẹ́ yìí kẹ́ bí mùsùlùmí ló wá dà àwọn ìṣẹ́ abúrú tẹ́ẹ̀kẹ́ yìí ẹ̀rí bẹ́ẹ̀ sọ́lá lùkì àmà ìlú ìdárí gbogbo àwọn ẹ̀kẹ́jẹ́ mùsùlùmí ti sẹ́bẹ̀ ẹ̀mọ ń wù ẹ̀jẹ̀ aṣọ fún wọn ìmí náà máa ń gbààwẹ̀ sọ́rí ìsìláàmù lèyẹn kọ́kọ́ máa ń ní o pé ọdún máa ń gbààwẹ̀ ìsìláàmù lèyẹn kọ́kọ́ máa ń ní kó tó máa bọ́ àwọn aláwọ̀ ọlọ́mọṣàfúnra ní àkọ́ ẹ̀yẹ ọ̀rọ̀ rẹ̀ tọ́yì. Àlékún sọ́lá àwọ̀ ṣùgbọ́n. Ok. Ok. Ẹni tó jẹ́ gbèsè àwẹ̀. Ok. Ok. okay. mo mọ̀ ẹ tó jẹ́ gbèsè àgbẹ̀ gbogbo ọ̀yẹ̀wò. ok ok. Sorry. Ayọ̀. قتل طيب بارك الله فيكم وجزاكم الله خيرا wọ́n ní ẹni tó jẹ àrùn tí ò wá san sí rọmọdọ́nù níbi tẹ́kí ni kò sí yóò gba rọmọdọ́nù lórí èyí tó wá jẹ nìṣẹ́ kó san padà bí kí ó mọ̀ san padà àwọn àlùfáà tó lékè náà rọ̀ wọn lọ́wọ́ wọ́n ní kó san àmọ́ ó mọ̀ kó ti ṣẹlọ̀ kódà àwọn míì ní tí ó bá tó san yóò tún wá mọ bọ́ aláìní amáyòwò lálàáfíà kó sáwọn èyí tí ó gbọdọ̀ wá tẹ̀lé ní pé tí sáwọn gẹ́gẹ́ kọ́ mọ́ kó lọ tọrọ àforíjì torásìkò tó náà ní ìdí àwẹ̀ yẹn ti nínú ó ti kọjá wọn ló dàbí ẹni tó gbèrò ọ̀nà yẹn sílẹ̀ ní tó wá lọ nígbà tí àsìkò rẹ̀ ti kọjá àwọn àbá níjọ àti mọ́gbìlẹ̀ kí mọ́ tọrọ lọ́wọ́ nígbà tọ́lọ́tọ́rọ àforíjì gbogbo orú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ṣe gíní ó mọ́ṣẹ̀lẹ̀ sí wa ọlọ́bàtà àtijọ́ àmì ìgbìmọ̀ wọn. àwọn ni ẹni tó bá ṣe kó wà nípò gbogbo alárùn bí arúgbó ọkùnrin arúgbó obìnrin àtàwọn ilé ìtàwọn afáǹfà mara wọn lẹni tá padà bọ́rọ̀ bílẹ̀ obìnrin tó lóyún sínú obìnrin tí ń tọmọ lọ ó wá fẹ́ bọ́ alárùn. wọ́n ní sí dandan ni kó jóúnjẹ ni abólè value ẹ̀ ọlọ́mọdé aṣáájú wa oúnjẹ lọ́lọ́run wọn bá wù olùwàní wàhálà ńlárí iná yòókì kú náà hù fídìí yàtọ̀ tọ́hán mùsì tọ́hán lóbi tọ́hán so oúnjẹ ló gbọdọ̀ jẹ́ èyí láwọn àbá kan mú wá ni pé oúnjẹ yẹn kọ́ ni kó jẹ́ oúnjẹ tí wọ́n ti sè oúnjẹ tá a ń ṣe fífíà dandan kọ́ ni kó jẹ́ oúnjẹ tí wọ́n ti tè oúnjẹ tútù náà ó ṣe é ṣe bíbíà oúnjẹ kí lápé oúnjẹ tútù ó kàn jẹ́ pé múdù méjì múdù àfikí ni múdù rẹ̀ wájú omi múdù méjì là á lò gẹ́gẹ́ bí oúnjẹ fún èèyàn kan nǹkan tẹ̀yà lóò sọ pé dandan lóúnjẹ tí wọ́n ti ṣe tó tábà ti wá ṣe é tàbí pẹ́ ẹran títa kó sí táwa tó fi díríǹkì sí kò sí láì fi ń bẹ́ẹ̀ ọlọ́mọṣẹ́ àfọwádé àgbọ̀ yìí aláwà. Okay. Oye. Ayọ̀ ìzákùnlá sọ̀rọ̀, ó sáwọn tó wà A ló máa ń pé ẹni tí ó bẹ́ bọ́ aláìní, àdúgbò òbí tó wà ó lè mọ́ra aláìní bẹ̀. Ó yà bí àwọn ọmọ nàìjíríà tó wọ́n ààfẹ́ ìjẹ́bí nàìjíríà kọwà bẹ́ẹ̀ ni àwọn náà mọ́ <laughs> ok ọlọ́pọ̀sí ìrùkà ríọ̀rọ̀ nàìjíríà pépé ara nù banana island jẹ́ tó tó rí aláìní tí ó bọ́ ní banana island yóò di wàhálà abẹ́rin tí ń gbé bọ́dí lọ́la bí kẹ́lẹ́ pé ẹ̀rù gba ọjọ́ inú fíjì sí ó pọ́síwò àwọn ogun tọ́ a ní tí olùwọ́n lè wá fowó ṣe hmm, owó gbọ́ ni wọ́n bì ṣe ní tí wọ́n ṣe nù wọ́n wá wọn organizations táwọn èèyàn máa ń dáná sínú fáwọn èèyàn ó yà ní àwa náà máa ń ṣe lórí ìyá rẹ̀ a máa ń dáná sínú fáwọn èèyàn ó lè wá ní pé tọ́ àyíkẹ́ bọ́ aláwẹ̀ o ẹgbà ẹbá mi bọ́ aláwẹ̀ ó yẹ yóò wá san owó yẹn fáwọn àwọn yóò wá san owó yẹn bíi so kéde pé yóò kó owó fún aláìní olùkọ́lọ̀ bí wáyé ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá fẹ́ ṣe fídíà ká gbọ́ kiri yé dáadáa o àwọn èèyàn máa ń ṣe mistake yìí gan ààyè máa ṣe fídíà kalẹ̀ ó oh, òye jọ̀mọ́ lápòjúwe ẹni bẹ́ẹ̀ ṣe fídíà nìkan ó wá fẹ́ bú aláìní bá túlẹ̀ ó wá fẹ́ sanwó fáwọn èèyàn kan tọ́gbọ̀n ń bọ́ aláìní ó wá wọ́n pé àwẹ̀ yìí tásì ló kọ́ sí ìkọ́fẹ́ ó kàn wá owó àwẹ̀ owó ọjọ́ tásì tó bí wọ́n ní kí à oúnjẹ tí ó parí odidi yẹn kọ́ wọ́n one thousand naira ni o àbí five hundred naira ni o ó wá sanwó tásì lẹ́ẹ̀kan náà láníyàn pé gbogbo àwẹ̀ tó fẹ́ gbà nínú rọmọdọ́rùn kò tí ì ṣe ń tọ́lọ́wọ́ bá fẹ́ o so àyè máa san fídíà àwẹ̀ kalẹ̀ òògùn yìí bá jẹ ọmọ kò tí yé ìyá ni pé àwọn ẹbẹ̀rẹ̀ lẹ́nu mi sùn kó wá fẹ́ owó thirty days nílùú èmi kan ti wá bọ́ aláìní thirty days lẹ́nu lórúkọ rẹ̀ ọjọ́ kan ló sì ṣe jẹmọ́ yìí ọjọ́ kan ló ṣe gbogbo èèyàn fẹ́ ti láì tó lè nì wọ́n kọ̀ yìí ò sí mu kódà rẹ̀ kó ṣe ṣe ń sàárà míì wọ́n fún ládàá kó bọ́ aláìní bọ̀t ìdí àbẹ́lò ló dídí ẹ̀yọ̀ kan orò fún yóò bá ìjọba so ọ̀nà táà máa ń gbà fi ṣe bídí àrí ẹ má kéèyàn ó máa ṣe lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ orò fún yóò bá ìjọba lónìí fún aláìlejèrú fún aláìlejọlá tàbí kéèyàn ó máa jẹ́ ẹjọ́ bóyá ń fi ó tún wá àti gbàrẹ́dẹ́bí mẹ́wàá kó dẹ̀ bọ́ aláìlejẹ̀rú lálẹ́ ẹ̀fẹ́ náà àbí agbàwẹ̀ débi ogún ó dẹ̀ bọ́ aláìní ogún náà àbá ẹ̀ parí àwẹ̀ ìyẹn ọdí aláwọ̀ sára àti sàhábàtà ní bá bá parí àwẹ̀ Anas bin kí ó wà aláìní ọgbọ̀njọ́ yóò sì bọ́ náà so a lè ṣe lápapọ̀ pa a gbọ́dọ̀ sí gbogbo ẹ̀ papọ̀ kalẹ̀ kó tó di pé dé ẹ́ kájúwá sọ́lẹ̀ sọ́lẹ̀ mo rò pé mo ẹni tí a ti so igi rẹ̀ káàdì bí oúnjẹ rẹ̀ oúnjẹ rẹ̀ kọ́ ni problem oúnjẹ rẹ̀ kọ́ ni kí ni o problem igi tẹ́ẹ̀sùn relationship tẹ́ẹ̀sì ẹgbẹ̀gbẹ̀ ní problem ó yà bí òyìn ṣẹlẹ̀ òlẹ̀ kó wàhálà oúnjẹ ẹ̀ẹ́sì máa ń oúnjẹ lè mọ̀ kí ni irú relationship tó ń bóbìnrin ní tẹ́ẹ̀sì mo rò pé báyìí àìlẹ́kọ̀ọ́ ìsìláàmù wa mọ́ oníwà ọ̀bẹ̀rẹ̀ ìdí mọ́ wá mọ́n bí kan náà bá wa ń gbàtà ní lọ táǹbẹ̀lẹ̀ bí lọ́wọ́ àti jílọ́ lè sílẹ̀ àwọn gbàtà ń bẹ ní àwọn ọmọ ikú àwọn abẹ́rẹ́ ń bẹ̀rẹ̀ lọ àwọn wa sọ́dọ̀ àwàdà ọ̀nà òkúta tó ń bí mínítì pé ẹ̀dìtọ́ síso igi rẹ̀ sọ́bi tó jẹ́ rẹ̀ ìyá bàtà ìdí ń tàrẹ ìsìtọ́ mọ́ lọ nílà rẹ̀ <laughs> yóò ti bá ti lọ nílà ní ọwọ́ rẹ̀ so ẹ má wulẹ̀ sọ oúnjẹ lẹ́nu oúnjẹ yẹn kọ́ ni problem ayé ẹ̀kọ́ ẹ́ níbi ẹ̀rẹ́ ti lè róúnjẹ náà ṣùgbọ́n problem ni pé àní relationship jẹ́ ìṣe yẹn gan àkáwẹ̀ tó dé ni o nínú àwẹ̀ ní okùn yẹn kẹjọ ní relationship bẹ́ẹ̀ ẹni tó o bá fẹ́ fẹ́ tí ẹ ti jọ sọ̀rọ̀ kó fẹ́ fẹ́ ó wù mí o ẹ̀mí náà wù mí o kì ẹni só lọ́dọ̀ àwọn aláwẹ̀ àmì àwọn òbí ẹ̀ kẹ́sì lọ́rẹ̀ẹ́ so igi rẹ̀ mo rò pé báyìí ìdáhùn sí ọ̀rọ̀ ọlọ́run. bẹ́ẹ̀ wọ́n ní bàtà ní arúgbó tí sọ́kò fi ń gbàwẹ̀ ní bẹ́ẹ̀ nígbà tó ti da arúgbó náà sọ ìgbà tó ti di arúgbó ọlọ́run ẹ̀sọ́ náà lọ́kọ̀ án ní sọ́nà tó pọ̀rọ̀ olùwàlẹ̀ wàhálà ńlá rí ìfẹ́ kú náà wú fídíò àtúntò àmì sí ọlọ́run gbogbo àwọn tó bá ti ní kápá àti nígbà rẹ̀ ìpè kí wọ́n gbọ́ aláwọ̀ kí ọlọ́run ṣàfihàn alaikum salam àníyàn sàrìbáwò kò sí dáàbí bẹ́ẹ̀ náà náà fídíà àníyàn fídíà ni ó dáàbí kó bẹ́ẹ̀ san fídíà ọláwà wọn ni ṣùgbọ́n kò ní dáàníyàn sàárà ṣe ẹnu àníyàn sàárà

sọmọ sọsọ pẹ́sọ̀ àbíbí wà lórí ẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ni man lam yada' qawla az-zuri wal 'amala bihi falaysa lillahi hajatun fi ah, fi an yada'a ta'amahu wa sharabahu wa shahwatahu wípé ẹni tí ò bá fi ká máa sọ̀rọ̀ sọ́kúsọ kalẹ̀ àbí ká máa ṣèṣekúṣe àbí ká mọ pìṣọkùṣọ ṣeré pé ọlọ́run ọmọ òbí fi títà tí kò fàwẹ̀ rẹ̀ lẹ̀ àmì tí kò fún oúnjẹ lẹ̀ kó fi mímú lẹ̀ kó fi ìgbádùn pẹ̀lú ìyàwó rẹ̀ ni mi ò ni mú kò sínú àwọn tí bá àwẹ̀ jẹ́ àmọ́ ó máa ń rìdíùsì ládàáwẹ̀ gan-an so ìdí nìyẹn àwọn ìwíkùwí ìsọkúsọ lára ń tó yẹ ká fi ilẹ̀ nú àwẹ̀ ni ó lọ pẹ̀lú àwọn ẹ̀rọ tí ń so máa wẹ̀ náà àmọ́ ó gẹ́gẹ́ bọ́ ìjẹ méjì pé ó yẹ ká jẹ́ káwọn èèyàn mọ̀ pé a gbọ́dọ̀ ṣe é jẹ́nẹ́rálì yes then mùsùlùmí èèyàn máa ń so nísọ̀kúsọ mùsùlùmí èèyàn máa ń so níbi kú yìí iná láha yìí gbogbo ń bá ìṣàlù mùtàfà ìṣàlùbàbí olúwa kórìíra onísọkúsọ ẹni tí kò ẹni tó ti báyàwó rẹ̀ ní ìtọ́kọ̀ lálẹ́ àwẹ̀ ìgbà tó máa wá ta sí sí àsìkò díẹ̀ ló kò sáré ìjọ lè jẹ sàárì tó lọ rí wẹ̀ bẹ́ẹ̀ wọ́n lè kọ́kọ́ jẹ sàárì wọn ó tó di pé wọ́n lọ rí wẹ̀ ìfitọ́rù nìkan wọn ni wọ́n pè ní fídíà ó dẹ̀ ṣe ìfitọ́rù gan fídíà tó ń tọ́ àmùsì kó fún wọn ló ń jẹ ní ìwé kò nílé ìtọ́ yẹlẹ́yìn pé ọ̀rọ̀ alẹ́ ti fi ìdí mọ́lì ta sọ inú àwẹ̀ ní mọ́ ń ṣe ẹ̀yìn tí àwẹ̀ ti lọ bọ́ aláwẹ̀ kí n bá wá ṣe ní àwẹ̀ yẹn pé mo á fọ́ọ̀lù sí àsìkò ìtọ́ tó wọ́n bá wà bárọ̀kọ̀ wá. وفي عمركم بارك الله الشيخ عبد الشكور والدين نشط جزاكم الله خيرا الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضله أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء insha Allah ta'ala ẹja pàdé ní ọ̀la àbí ìkéde ní ọ̀la ọ̀la ṣàṣùwájú ọ̀la pẹ̀lú gbogbo àlàyé tàbíṣẹ́ náà ni ó ní ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ nípa ààwẹ̀ láti mú nipa awe ọ̀dàtù àṣìká وصلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله